الرحمن الرحيم إن الحمد لله نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مجيد له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على حبيبك محمد وعلى آله وصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلا يوم يرث الله الأرض وما عليها وهو خير الوارثين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم افتح لنا كتابك وسنة نبيك والعمل بهما ظائرا وباتنا بسر ذاتك المقدسة اللهم آمين قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلا ما أنعاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني ورزقني منه رزقا حسنا وما إن أريد إلا الإصلاح وما إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب Adá ọpẹ́ fún ọlọ́ọ̀bà Allah, alhamdulillah, ọba tí ó tún fa àánú ẹ̀ bá wa lò láti lè kó jọ sọ́kan nínú ilé rẹ̀ lásìkò yìí tó jẹ́ pé kò fẹ́ sí orí ìdẹ̀ra kan tó tó látara ìmọ̀ gbọ́rọ̀ ọba dẹ́dà ìmọ̀ gbé ẹ̀wò kí làwọn àṣẹ tí ọlọ́ọ̀ba dẹ́dà ń pa wá ń bẹ̀. ọlọ́run tó ṣe lẹ́yìn fún wa à ń bẹ̀ tó jọ májà má padà sí abúlé orí ọlọ́run tí ramadan bá lọ tán à ń bẹ̀ náà nù rẹ̀ ọlọ́run mọ̀ṣíwálẹ́ni tí ó gbé kúránù lẹ́lẹ̀ àbí láti lè máa fi ṣẹ́ ọlá atọrọ alẹkùnkẹ alẹkùnkẹ fanabọ Muhammad àwọn aráalé rẹ̀ àwọn sàbẹ àti gbogbo àwọn tí wọ́n rìn tí wọ́n jọ́sìn lójúbọ lójúṣe ọlọtàlẹkẹ amòfinde abẹnú àrùn rẹ̀ ọlọmọ yọwá kò nù wọn. níbi tí a bá tafsiru suratul Hud dé ọgọ́rọ̀ ẹlẹ́kọ̀ọ́kànlá inú eighty seven eighty eight ìyẹn ni wípé. tó ń sọ nínú tan ẹ̀kẹfà tó wà ní súrà yẹn ìyẹn tan àwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bá ṣàlàyé ẹ̀ fún wa lánàá ìtàn ànábì Ṣuaib alayhi salam ọlọ́run fi kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ nípa bóun ní títà rírà àti ìjọkọ̀soso ọlọ́run lẹ́yìn tí gbogbo àwọn ànábì ọlọ́run gbogbo àwọn àjọ wọn sí nínú àwọn ẹ̀kọ́ tó tóbi tá a kọ́ nínú Suratu Hud nípa ìtàn ànábì wa Ṣuaib alayhi òun náà ni uslubu wà. báwo ni olùpèpè sójú ọ̀nà tọ́lọ́run báwo ni wọ́n ṣe máa pèpè sọ́dọ̀ ọlọ́run a ní uslubu méjì a ní uslubu targhib wa uslubu tarhib òun náà ni ọ̀nà tá a máa bá a fi péyàn pẹ̀lú ká ṣe lójú kòkòrò pé oore ni dáadáa ni ẹlẹ́ẹ̀kejì ni ká gbọ́nà pé ká lérí ká lọ́wọ́ láti pé kójú yọ ọlọ́ọ̀ba dẹ́dà bó ṣe tóbi tó fún wa gbogbo ìta nàbí Ṣuaibu alayhi salam tó sì bá wa bọ̀ tá kàlátànà òṣùkòbò tẹ̀gébù ni bàbá wọ́ọ̀tì rẹ̀ àárẹ̀ fún gbàtọ́ sọ pé kọ́lá ya kọ́ ni àrà àìtù kuntu ala bayyinati min rabbi ó sì fún wọn láwọn àwíjàre nípa àwọn àǹfààní lórí tó ń pè wọ́n sí ó ṣàlàyé fún wa wípé gbogbo pípẹ́ tí mo ń pè kì í ṣe torí wípé kẹfì wọ̀mí lọ́rọ̀ àbí torí àǹfààní kan lẹ́yìn tó jẹ́ pé gbogbo olùpèpè sójú ọ̀nà tọ́lọ́run a gbọ́dọ̀ mú mọ́ pé ìpèpè wa kò gbọ́dọ̀ jẹ́ nítorí àǹfààní tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn bí ó jẹ́ torí oore àti iṣẹ́ yẹn bó ṣe tóbi tó lọ́dọ̀ ọlọ́ọ̀bá dẹ́dà torí iṣẹ́ yẹn tóbi gan débi pé ọlọ́run pa àwọn afá olùmẹ̀sìn ó pọ́n wọlé ó ní al-ulama wọ́n jogún àbáwọn ni wọ́n jogún àwọn ànábì kí ló tó kí ló dáa tó bí ogún yẹn kí ni fi da nínú iṣẹ́ olóore ìtumọ̀ ẹni pé irú ìyọnu tọ́lọ̀ máa ń ṣe ìkẹ́tọ́ máa ń ṣe fáwọn ànábì ọlọ́run yóò máa ṣe irú ẹ̀ fáwọn àwọn àwọn tí wọ́n jogún irúṣẹ́ ọlọ́mọṣà fáwọn náà sínú wọn ọlọ́run ẹlẹ́ẹ̀kejì rò lórí ẹ̀ nínú dáadáa tí máa ń jẹ́ kí nàìjíríà àṣeyọrí ó máa bẹ fún gbogbo olùpèkè sójú ọ̀nà tọ́lọ́run kó má jẹ́ pé ti ń pa èèyàn sí tó ní kí wọ́n má ṣe tó náà ṣe nù ìyẹn ni pé tá a bá ń pa àwọn èèyàn lọ síbi dáadáa kan àwa náà máa ṣe tá a bá ní kí wọ́n kó omi tí ò dáa àwa náà gbìyànjú láti jìnnà síbẹ̀ lórí ẹ̀ bá náà ọlọ́run bá dẹ́dà máa ń jẹ́ kí inú àgbọ́yé pe àwọn èèyàn sọ́dọ̀ ọlọ́run bó bá ṣe lágbára mọ́ pa àbí tá a lè kó mọ wádìí wọn kiri ọlọ́run bá máa fi ní àánú rẹ eléyìí tó wá ga jù nínú gbìyànjú ìpèpè ká fẹ́ kọ́ lára ànábì Ṣuaib alayhi ìyẹn ni pé gbogbo ẹni tí ó bá pé yàn yóò gbára lọ́lọ́run nìkan ṣoṣo kò ní gbára lé nǹkan a sọ́lọ́ ó ní wa ọba ni òun gbára lé rẹ̀ ni padà sí dáadáa. ويا قوم لا يجرمنكم شقاقي أن أصيبكم مثل ما أصاب قوم نوح مثل ما Shu'aib alayhi salam lórí àyà yìí ló ti fẹ́ change method ẹ̀ ó ti fi pè wọ́n pẹ̀lú tìkẹ́tìkẹ́ ó pè wọ́n pẹ̀lú kó ṣe wọ́n lójú kòkòrò nígbà tó rí pé bóyá òun lè fẹ́ gbà tó ti ó change ẹ̀ fún wọn ó lè yà kọ́ ẹ̀yìn ìjọ la yajrimannakum shiqaqi ìyẹn ni wípé ìṣègbẹ́rùgbárí yín ìkọjá àlá yín ẹ mẹ́jọ gbé yín lọ síbi pé tẹ́ẹ̀fù wa máa tẹ̀ rà tẹ́ẹ̀fù ẹ̀ mú rárá ìyẹn ni pé lórí tí mò ń pè é sí ẹ̀ tẹ́sán pẹ̀ ní gbọ́ ìyẹn ni pé ẹ má torí tèmi láti pé kẹ́ bá mi sọ̀tá láti lè kọ́ iṣẹ́ ọlọ́run láàyè jórí mẹ́tẹ́dẹ́kùn ṣèkọ́ ìbánisọ̀tá tèmi nìkan ẹtìgẹ́dẹ̀ ìyẹn máa ń wo personality pé lábàdà àfẹ́ ẹni má fẹ́ lóòótọ́ àmọ́ tí ń sọ fún òdodo ni àwa ni wo tẹni tí ń wí lójú ọ̀tọ̀ pé láàyè jórí mẹ́tẹ́dẹ́kùn ṣèkọ́ kìí ìbámisọ̀tà àtẹ̀mí ẹ má jókòó ni ó kọ́ di yín tí ò ní ṣe kí ni o tí ò ní jẹ́ tẹ̀ létọ́ lọ́wọ́ tí ó wàá jẹ́ máa mú ara sórí tọ́lọ̀ lọ́wọ́ fẹ́. àyìn sùn bàbá ayusibakum ọwọ́ bẹ́ẹ̀ dàbí jàwáàbù ọ̀rọ̀ tó ṣáájú ìyẹn ni pé tẹ́ ẹ bá fi lè ṣe yẹn ní tí ó ṣẹlẹ̀ sí ni pé ayusibakum kó má bàa kàn yín. mísúmá sọ́wọ́ kan wà lóòrò. irun tó kan àwọn ọjọ́ anábì Nuhu alayhi salam. àwùkọ́ wa rúdí àwùkọ́ wa sọ́ọ́rí. ẹ máa wà lọ́kọ̀ọ́ àná sọ́tìyẹ ọwọ́ dàbí ìdí pé wọ́n pa anábì Ṣuaibu kalẹ̀ ọlọ́run wá ti sọ̀tàn àwọn ànábì tó ṣáájú nígbà tó ti sọ fún wọn ṣáájú rẹ̀ ẹ ti gẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ wà lùkúránì sí tó ó wá tó bá ṣe bẹ̀rẹ̀ tán ó kọ́kọ́ bàtà ànábì wo ànábì nù rẹ̀. bísúmá àtọ́wọ́kọ̀ wà lórí àwòkọ́ làhùndé náà kọ́ wọn sọ̀rọ̀. irú tó kàn jọ tó kàn jọ ànábì ká tó wá sọ wípé èyí tó kàn jọ ànábì lut tí ò pamọ́ fún yín bíbá yìí kì í ṣe tó pàjọ jìnnà sí náà ibẹ̀ láti rí pé kúrúbù zamẹ́ bẹ́ẹ̀ dà kọ́ mi ṣọ́ ìbò wà kọ́ mi lut àsìkò yẹn súnmọ́ra wọn tàbí apá kan náà àfa sọ pé ìjọ kan náà ni wọ́n dìjọ́ rán wọn sí nígbà tí wọ́n fi yẹn lẹ́lẹ̀ tí wọ́n fi ṣe sí ìjọ lut tí wọ́n fi jọ yẹn lẹ́lẹ̀ ìṣesí wọn ìṣesí tí wọ́n mú pa àwọn olówó inú wọn táwọn ń ṣe ni wípé wọn ò sin ọba dára nìkan ṣoṣo ẹlẹ́ẹ̀kejì pé wọ́n ń ṣàlùsí níbi títà ríra wọn wà má asọ́ba qawma Nuhin aw qawma Hudin aw qawma Salih wà má qawma Lutin minkum واستغفروا ربكم ثم توبوا إليه. ومع ذلك kò jákàn kó o níbi ọlọ́run lórí wọn ó ní wà sẹ́ńfìrù rọ̀bàkùn ẹ̀wọ́ lọ́run yín lálá foríjì torí ìyà ìyẹn ni pé tí wọ́n bá wà foríjì ọlọ́ kí ló ṣẹlẹ̀ sí wọn irú ìjìyà tó ṣẹlẹ̀ sáwọn àjọ tó ṣáájú ẹ̀ ló ṣẹlẹ̀ sí wọn. súnmọ́ túbú ilé kẹwàá padà sọ́dọ̀ ọlọ́run látara pé kẹ́mẹ́ ṣe ń tó lòun fẹ́ àlẹ́ ìsìnkú fáàrù àlẹ́ ìsìnkú fáàrù ó ní ìwà àforíjì ọlọ́run níbi kí ni ó wàtáwùbà òní ìkìbálù ìlọ̀lọ́ ìbílẹ̀ àmàlì sọ́ọ̀lẹ̀ káwá dojú kọ lọ́n ká máa ṣe tó lóun ṣe kí ni àwọn tó lóun fẹ́ àádàlù fọ́ọ̀kù bẹ́ẹ̀ náà istighfar wàtáwùbà súnmà túbù tẹ́ ẹ bá ti fẹ̀sẹ̀ lẹ́lẹ̀ túbù ilé yìí ẹ padà sọ́dọ̀ rẹ̀ kẹ́mà tẹ̀lé àṣẹ rẹ̀. inna rabbi rahimun wadud. inna rabbi tẹ́ ọba oníkẹni wàdúù yòóhìpù kúlù máa yẹ sẹfìrù wáyà tó bu ilé ó nífẹ̀ẹ́ ni tó bá lè wá foríjì lọ́dọ̀ rẹ̀ tó sì túbá. قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك لرجمناك وما àjọ àwọn àjọ rẹ̀ wọ́n fẹ́ fún léṣe padà tí ẹ̀mọ̀ kó ti lo òṣèlú méjèèjì tán wọ́n tún wá tún pè sí ẹ̀mọ̀ pé ọlọ́ọ̀bá alẹ́kẹ̀ ọlá kójọ fún fún alásọ̀bádé ẹ má gbàgbé yín pé ń tà pé tá ànágbà Muhammad irú ròyìn tó ju ròyìn ànábì ṣe èrò kí ló pé ó gbèrè khatibul anbiya ọ̀rẹ́ tọ̀ nínú àwọn kíni nínú àwọn ànábì ọlọ́run nínú khatib olùbánisọ̀rọ̀ tó dá lára ànábì ṣe káwá sọ gbogbo ọ̀rọ̀ tó sọ o tí wọ́n sọ ní wípé yá ṣùáìbù rẹ ṣùáìbù. màá lọ ọjà sí ìrọ̀rùn ní màá dẹ́kun wọn. sẹ́yìn máa fẹ́ wọn sọ báwọn ò gbọ́ wọn sọ báwọn dékìní àwọn ò gbọ́ wọn sọ bẹ́ẹ̀ wọn ní màá dẹ́kun ọjà sí ìrọ̀rùn ní màá dẹ́kun wọn. ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ yìí kò yí àgbọ́yé ni torí pé ìyàtọ̀ wà láàrin al kó wá gbọ́ yé anabi wa muhammed kí ẹsọ lọlọ kó máa bá ó ní nàbọrọ lọọrì mọra ẹ sẹmi ànàkọlẹtì fàwàáhà fàdáhà kàmá wàá fàrúbà mọbàlẹ́yìn áwàhà mi sàmì ọlọ́lọ́n bá ń ṣètùtù ojú fọ́mọ nìyẹn kan ó gbọ́rọ̀ mi ó wá hà nígbà tó gbọ́ tó hà ẹ́ ó wá lọ gbé bá ẹlòmíì yàrá ó mọ̀rọ̀ ẹ lọ títí bọ ẹlòmíì mélòó mélòó ẹni tán mọ́rọ̀ wàá bá tó gbọ́ yẹ jẹ́ ní tó ṣe kí ni ó tó gbọ́ lọ. ìyẹn ni pé a pé almurad min kalami Allah ó tá àgbà lérò gan níbi ọ̀rọ̀ ọlọ́run kéwòn ṣe kí ni kó gbàgbọ́ yẹ. olówó yà àwọn èèyàn lẹ́nu wọ́n lágbájá mọ ké ó mọ fa tó ti àǹfààní tó bá jẹ́ àǹfààní sọ̀rọ̀ yẹ ó là àwọn òde ẹni mọ́sọ́fà fẹ́ lágbájá ò lágbọ̀ yẹ ìtumọ̀ ẹni ajẹ́ pé tó bá pẹ́ tí ń ṣe ò bá yé ń tàbí láti ṣe fún ni kí ni àtàfàpọ̀ kájọ́ gbàgbọ́ yé ń ti ń ṣe yẹn ìyẹn ló fà á tánàbọ̀ Muhammad ìkẹ́ àtọ̀lọ́lọ́ kó máa bá onítọ́lọ́ ó bá ṣoore fún yàn kí ló dé ó ṣe fún yóò fà kí ó fi dì yóò wá fún lágbọ́yé kí ni ẹ̀sìn kò sọ pé yóò wá lé mọ́ òdì kò sọ pé yóò fẹ̀sìn mọ́ ó lè mọ́ wàlẹ́kì ìfàkí òun fi dì yóò fún lágbọ́yé ẹ̀sìn lẹ́sìn pé àti ẹ̀mù àti fẹ́kìw mélòó méjèèjì lọ́lọ́run fáwọn ànábì ọlọ́run méjèèjì ìdẹ̀sìn lànàbọ̀ Muhammad ló máa ṣe kí ni o ló máa fi ń kọ́ àwọn sàbí sẹ́mi pé sàbí kan níjọ́ tálùkù àná ni fàyín lámtẹ́jì ló máa ń kílówí pàtàyà mámù sọ̀yìndá ńlọ yìí bá Ádámù fẹ́kì ó ṣe sàbí yẹn pété ẹ̀ bá rómi o ẹ ṣe kí ni o pàtàyà mámù sọ̀yìndá ẹ lọ wáyé tẹ̀ tó máa wọ́n ní fámsà wú fi ojú ikùn wá èdè àpò mẹ́rin ẹ wá fi pa ojú yín àti kíni àtọwọ́ yín sàbẹ́ yẹn ni bí mo ṣe mú yẹ̀pẹ̀ ń bá ń fara sùn yẹ̀pẹ̀ pàtàmàrà tó fi tùrọ̀ òun gbọ́yé gbọ́yé pé kí mo pé òun gbọ́yé gbọ́yé pé téèyàn bá tí ó bá sálò àlà yóò fòmìnira gbogbo ara ni so tí ó bá sì wá lo yẹ̀pẹ̀ náà ó yẹ kó fi yẹ̀pẹ̀ ra gbogbo ara fọ́tàyàmọ̀ ìyẹn ni pé ádámù lè fẹ́ kẹ́ kò tí ì sí lábìrì pé ọ̀pọ̀ náà sọ̀hábà kọ́nà aláwọn kan tí wọ́n mọ̀ yìí pé áwùlá ìfọkọ̀ àmìnà sọ̀hábà àwọn eléyìí inú tọ́lọ̀ fi kẹ́ wọn òní fíkìw ká abdullahi bin masoud jẹ́rìí kí ni abdullahi bin masoud ànábì máa ń sọ pé khudul qur'an min ibnu ọba abdu tẹ́bàdà gba qur'an yìí àtàgbọ́yé rẹ̀ ẹ gbà lọ́wọ́ tani o abdullahi bin masoud òun fúnra ẹ wá máa ń sọ yìí pé má min kitabillah kò fẹ́ẹ̀ sínú àyà kanú alukur'an ilà àrífù fi mà nàdàl wà àyìnà mà nàdàl wà àlà mà nàdàl àyà kan sọ̀kalẹ̀ náà alukur'an kí n ma torí kí ló fi sọ̀kalẹ̀ bó ló ti sọ̀kalẹ̀ kí n má ń mà á tòlùkọ́ náà ṣe kí ni o ẹlẹ́kẹ̀yìn tó bá ní ṣe pé alahalal wà kí ni o wàlharam ẹ bèrè lọ́wọ́ ta ni abdullahi muhammad saudi fíkì ṣe pàtàkì gan-an tá a fẹ́ ká gbọ́yé dáadáa tẹ́yìn ọba gbàgbọ́ yẹ ẹ̀sìn yóò máa ṣe kí ni balabala ẹ̀jẹ̀ nílé kẹsì fún wa wọn lọ káàdà ti dín níbi ráì tó bá jẹ́ pé ẹ̀sìn ìsìlámù kí láàbì ṣe o ọpọlọ kí dẹ́ sọpọlọ àgbọ́yé ni làkàdà asfal khuf àwòlà abẹlmẹsì àlà min àlà àjẹpẹ ìsàlẹ̀ bàtà wọ tá a bá wọ àbí sọ́ọ̀sì ibẹ̀ láti kí ni o láàmú ọ̀fọwọ́ pa anábìnrin rárá fíkì ọgbọ̀yé bá sábẹ̀ tàná tẹ́lẹ̀ kí ni o bá ṣe gbọ́yé nínú tí ń lónìí òun ni pé kálukú náà bẹ̀rù pé èmi náà kéwù náà ó wá fẹ́ gbé kúránì ó fẹ́ máa tù ọ̀hún lè tún kúránì kò gbọ́yé àfi kó rírú àgbọ̀yé tàn kí ni o àwọn sàhábẹ̀ tàná bó láti lọ àwọn àjọ anábì Lut alayhi salam anábì Shuaib kí ni báwọn ò gbọ́yé kò yé wọn ò tún wá sọ pé àwọn ògbọ́ gbogbo ẹ̀yẹ wọ́n ní máa ń sọ òkẹ̀sí rọ ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan sọ problem ta dẹ̀ ni téèyàn bá gbọ́ nǹkan yẹn kàyé kí ni rẹ kó ṣe kó máa fi ṣiṣẹ́ tá a bá gbọ́ díẹ̀ ẹnu bá tá a gbọ́ yẹn náà tá a bá ti gbọ́ yà kan ká ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ kéèyàn ó lò ó ganan sọ pé lágbájá gbọ́ kí ni ó gbàgbọ́ yẹ ẹ̀sìn àwọn náà ń ṣe da ẹ̀ sábàbà àgbẹ̀ lọ́hùn sọ ọlọ́run ṣe àwọn náà ẹ̀ṣẹ̀ ń gbọ́ yé ẹ̀yọ̀ kan tá a tẹ bá sọ fáwọn èèyàn tábà wọ mọ́sálásí tábà wọ mọ́sálásí masjid pé anabi sallallahu alaihi wasallam ó ní idha dakhala ahadukumul masjida falyarka rak'atayn qabla an yajlisa tẹ́yìn kanú yín bá wọ mọ́sálásí ẹni òyìn náà ti lè alaka méjì kó tó jò kí ló ṣe wọn ìjọ tá a bá ti gbọ́ hadith yẹn yé kò ní ìdí pé kí ni kí kó implementation a practice ẹ̀ á lò ó òdìgbà tó bá gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ iṣẹ́ ti gẹ̀ẹ́sì kì í jẹ́ kéèyàn ó lè tẹ̀síwájú níbi ẹ̀sìn ọlọ́run ni tó bá ti gbọ́ kan ní alihamudulilayi mo ti gbọ́ pé wọ́n ní ká mọ̀ ní kíni o nínú o ti gbọ́ kan a máa fọwọ́ kíni o ká máa ti jẹun àwọn ìwà ń bọ̀ láì gbà ká anáwó máa náà fọkọ̀ ọwọ́ kíni tí gbọ́ kẹkẹ yé náà. wọ́n ò o lára wa ṣé ìwọ tá wíìt ìwọ lẹ́bí kì ṣe pé nǹkan la fẹ́ wò mẹ́la. wọ̀lọ́wọ́lá tí mẹ́nu kan ṣoṣo táwọn ò ni pé tí ìbá kí ni o tí ìbá jẹ́ wípé àwọn àjọ rẹ̀ àwọn aráalé rẹ̀ láwùlọ àwọn àtúkà àbí àwọn aráalé láwọn ni وصل عداوة الكفار إلى إلى الأنبياء بالرجل sọ́ni tó bá ní kágbọ́ pé èèyàn pèèyàn síbi oore a sì ṣe kí ni o a sì nílẹ̀ lóko àṣé àárí ìmì súnà nà láàyè aláyé àbíyá yìí súnà ọlọ́run fáwọn kí ni o àwọn ànábì ọlọ ẹ wá bí èmi àti ẹni pé kí ló ti kàn àwa tá a sọ fáwọn náà sí wáàsí sẹ́yìn àti pé bá wáàsí pé ọ́ mi ṣe wáàsí mi lónìí àná ni kò sí ń tọ́ lé mẹ́sì bẹ́ẹ̀ wọ́n àti kẹ́tọ́ dé bàtẹ́ pé àwọn nǹkan ń rẹ́rìn kalẹ̀ kẹ́tọ́ dé ní ìsìn àwọn àṣepò náà fún àwọn wọ́n <laughs> àti ti o ó ti di fàájì ó ti dẹ̀dẹ̀ iṣẹ́ táwọn kan jí àwọn kan lóko lórí nítorí ẹ̀ the same aya Qur'an làwọn kan kà lánàá ní ó ń ṣe kí kí náà ṣe fún kí náà ṣe fún kàkà náà wọ́n lẹ̀ lóko torí wọ́n lẹ̀ bàbá rẹ̀ àgbà náà lóko. ọ̀la ọ̀rọ̀ mi fún náà ń ta iná ti yá ìdúró ni. bàbá tó bí àdúrà Ibrahim á sábà. لئن لم تنته لأرجمنك واهجرني مليا. ìrẹ́ Ibrahim wàhálà rẹ̀ pọ̀ ajá ń tẹ àwọn ànábì ọlọ́run wọ́n máa ń tẹ́pẹ́lẹ́ mọ́ sẹ́yìn wọ́n máa ń tẹ́pẹ́lẹ́ mọ́ ẹni tí ó bá wọ́n tún lọ bá ẹni tí ó bá wọ́n tún lọ bá ẹni tí ó bá wọ́n tún lọ bá wọ́n sàwọn gbọ́ ọ̀nà láti kí ni débi pé ẹ ti pè wọ́n ní kí ni o aláṣejù tí o bá ti dégbọ́ yẹn ẹ ti ní ẹ̀rí lórí àwọn èèyàn kẹ́ni sọ pé kó gbà sotie mélòó nu wa tó gbégbá wá sí lọ wájú olówó ilé wọn àbí wájú la láṣẹ pé a fẹ́ sọ̀rọ̀ ọlọ́run fún yín ẹ gbọ́ a fẹ́ ṣe kí ni o a fẹ́ sọ̀rọ̀ ọlọ́run fún yín kó wá sọ pé rárá ọ̀ tó gbé bẹ́ẹ̀ wọ́n tó bá ti lè mú eégún máa jó wájú ìta ọba kò sí tó mú aláàfáà láti wọ́n ṣe kí ni o láti náà gbogbo àwọn àṣìkalẹ̀ ojú àwọn èèyàn rí tó níbi iṣẹ́ tó di e, e, tó di èrè táwọn kan jẹ lónìí wọn náà wà nù ọlọ́sàn wa èwo náà ṣe wá sí lábẹ́ fáànù láńtà ni láńtà lábúlábú àtọmọkéwù kan wọ́n gbọ́ wọ́n gbọ́ wọn ò gbọ́ wọ́n lè lóko lónìí wọ́n ṣe kí ni wọ́n tún padà lọ ẹ lọ bí n tójú rí nípa wípé àníṣẹ́ lágbájá ò ní dúró wọn àwa gbọ́ o àní lágbájá òsì kìíní kò ní dúró ànábì Ṣuaibu alayhi salam àwọn ọjọ́ rẹ̀ láwọn ń wò sí fún ọ pé tí ìbá jẹ́ torí ẹbí rẹ kí làwọn bá ṣe. nígbà tí wọ́n lẹ <laughs> ànábì Muhammad kí àtọ̀lọ́ lọ́wọ́ fún wa bá tí wọ́n lẹ lóko tọ́ ẹ̀ fẹ́ẹ̀ bọ̀ pé gbà màlẹ́kà kí ni màlẹ́kà òkè wá padà wá bá ó ní ya Rasulullah ó ní rèé oṣù ọlọ́run ọlọ́run rẹ̀ rán mi sí ẹ pé anta amurani ẹ àhìbàtọ̀ àlẹ́ ìmìlì jàmẹ́lẹ́ yìí pé òkè méjèèjì kò ní ìdí nǹkan parí báyìí mọ́ra ni wọ́n kàn kí ló wí ó ní ìtúrúkù dáhùn la'alla Allahu an yukhrija min man yashhadu an la ilaha illallah ó ní kò fún wọn lẹ́lẹ́ sótíyé aláwọ̀ fúrilẹ̀ kọ́mi fàyín náà ọlọ́mọba ń foríjì àwọn ọjọ́ torí tí wọ́n ń ṣe wọn ò mọ́ ni so that means a máa bẹ́bí òkò òdàsí tí ó jẹ́ débi òkò òkúta òun ni wípé bá ti ń so tọrọ èèyàn lè máa so tọrọ kẹ́rò pé gbogbo èèyàn máa rẹ́rìn ẹ ti pé no fún ẹ̀rín nìkan ìyẹn lè rí tí bẹ́ẹ̀ ni yóò bá ṣe kí ni o yóò rí ìdàkejì especially tá a máa ń rí ti àwọn ibi tó yẹ kí bọ́rọ̀ ọlọ́run ṣe rí so tí ìbá jẹ́ pé táyọ̀rì ṣòwẹ́bù ń sọ fún wa sẹ́ẹ̀mù pé zaki náìkì mo sọ fún wa ń jò pé London ní kó má ṣe kí ni wọ́n ní kó má wọlé mọ́ torí kí ni jẹ́ pé ẹlẹ́gbẹ́ kó wọ́n lẹ̀ ní pé tó bá wọlé á ṣe kí ni o alẹ́ ọlọ́kọ ni o so kò sí tó fà wọ́n kọ dáwà yẹn ni yes wọ́n rí jẹ́ ẹ̀sẹ̀ kan fi lẹ́lẹ́ náà ṣèbí fúrítà ni wọ́n pè so kíkálukú ní àǹfààní láti fún ní físà ẹ bá dẹ̀ fún ní físà gbogbo kan ló ṣe kí ni wọ́n dẹ̀ mọ́ sọ fún wa yíké religion tolerance ṣe kí ni ó wà ẹ fún náà láǹfààní náà ọ̀gbọ́ eléyìí ó lé tanyanya àti kébi tí ń bá a bọ̀ yìí ọlá tí ń bẹ lọ́wọ́ àwọn ṣe kí ni yóò kúrò wọ́n ní ni àtàn kò gbọ́dọ̀ ṣe dára mọ́ yes nbẹ ní Egypt náà dáadáa àwọn afáwọn sọ fún mi pé báyìí amẹ́yẹ afáà ni wọ́n gbé Sheikh Abdulhamid Kishki wọ́n tì wọ́n mẹ́wọ̀n torí kíni kò jálè kò pààyàn lórí kíni lórí dára àárín tọ̀bí àtọ̀ dára ilẹ̀ wọ́n a tí pèsè bá jẹ́ torí tọ́lọ́ kò sí tí ò lè ṣe kíni o. náà. يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا إنا لنراك فينا ضعيفا ولولا رهتك لرجمناك وما أنت علينا بعزيز tí ìbá yẹtọ̀ láwọn àdó ara ni àbá ọ sínú náà bí ìsàlẹ̀wò kankan mẹ́la wà má ta nàbí aziz ààrí ẹ nínú pàtàkì èèyàn ìyẹn ni pé wọn ò pàtàkì ànábì ọlọ́run ìjà ànábì ọlọ́run pàtàkì sí wọn kápá àwọn ẹni rẹ kò pàtàkì sáwọn èèyàn tipẹ́tipẹ́ ká ṣe wọ́n bá ṣùbàṣù bá ṣe fẹ́ kó pàtàkì sí wọn nígbà tá nàbí ò gbọ́ ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kó máa bá ìbá àwọn tán ṣe fún. wàá yẹ kó rúbí bí kalẹ̀ bí ilẹ̀ kẹfà wọ́n padà pé conference lórí àyìnbẹ́dọ́ Muhammad wọ́n pe conference lórí ẹ̀ ní dáhùn nẹ́dọ́á wọ́n jókòó àwọn àgbààgbà kùrẹ́ṣì pé ẹ̀wá kíláàsì sọ̀rọ̀ ọmọ yìí bí ṣe ń ṣe yóò ba kíní ìdẹ́ òkùnkù ọbẹ̀ fẹ́ fọ́ yìí o tẹ̀bára àfa àbá ti gbé dáwà tó tàwọn yìí di kalẹ̀ wàhálà yẹn ń pọ̀ nígbà tí bàbá wa dálà lórí ọlọ́ ọlọ́mọ sábà pé kọ́ bàbá yẹn kọ́ wọ́n dé ó ń pọ̀ láti bo ara so tábà ń wo àwọn tí wọ́n lọ tipẹ́ káwọ àwọn táwọn náà ṣe kí ni tàbá káwọ ohun kí wọ́n fojú kọ̀ nígbà wọn dá ẹgbẹ́ ohun tí wọ́n fojú bàbá yẹn rí kò ṣe máa sọ débi pé táwọn ọmọ lónìí wà máa ṣe kí ni wọ́n máa dáadé fẹ́lá àwọn kan ń fẹ́lá tí àwọn kan ń jọlá tí wọ́n lọ ní àwọn bàtà ṣe wàhálà tán fojú wọn ò sọ táwọn ò pa wọn wọn ò sọ táwọn ò tiẹ̀ pa ni. wọ́n ti lọ jòkó kan jẹ́ rí wọ́n pàdúgbò yẹn látọ̀bàjẹ́ láyé gbé àwọn bàbá bẹ̀rẹ̀ kàtà ibẹ̀ wọ́n ti lu sáàlì àti lágbọ́n ti kúyọ̀ wọ́n náà débẹ̀ wọ́n ni wọ́n ti sẹ́ẹ̀tì yẹn pé tó bá ti dé jòkó òun ẹ̀yin kọ́kọ́ rẹ̀ kí ni o kẹbà lọ́wọ́ ọwọ́ tí wọ́n kílẹ̀ mọ̀ tí ó wà nù ẹ̀ so torí àga oríṣiríṣi ìyẹn ni pé ọ̀rọ̀ yẹn ń rí tí torí kí ni ká má sọ tàwọn tó dẹ́kọ̀rọ̀ wọn fẹ́ jọra wọn gan torí pé ó fẹ́ liberate àwọn èèyàn sẹ̀mọ̀ tó bá ti liberate àwọn tá ń jẹ àníráyè sí kí ni o àníráyè jẹ wọn mọ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń rápọ̀lọpọ̀ èèyàn sí àmọ́ o ìyá ayé wa rasul balẹ̀. ìyá ayé wa rasul balẹ̀ fún ara wọn. وإن لم تفعل لم تفعل فغابا لو تمثالا والله يعصمك يعصمك من الناس o yóò máa sọ ẹ̀. wa. هو وراءكم ظهريا قال يا قوم ولا يجوني عليكم من الله ها so ọ̀rọ̀ yẹn ló ń bá àwọn ànábì ọlọ́run jẹ́ pé ẹ gbọ́lá fún ẹbí ìran mi ju kí ni ó jọba adẹ́dà lọ ìyẹn ni pé èèyàn ń bẹ̀rù ẹ̀ ń bẹ̀rù èèyàn ẹ̀ bẹ̀rù ta ni ọlọ́run àázù ẹbí mi ló wá pàtàkì sí yín ẹbí mi ó ṣe kí ni ó pàtàkì sí ju ọlọ́run lọ ẹ̀bẹ̀rù ọlọ́run ẹbí ó tàn níjọ́ tí wọ́n rán okú ànábì wa Muhammad Abu Talib tí wọ́n rán sáà náà wípé bá wa sọ fún ọmọ ọmọ ìyá rẹ ó stọ́ọ̀pù tí ń ṣe yẹn ẹ̀kejì tí ò bá stọ́ọ̀pù ẹ̀ kò sí ń tà lè ṣe fún Abu Talib dẹ́rù gẹ́gẹ́ bí ẹni tí nífẹ̀ẹ́ ànábì lóòótọ́ ó dẹ̀ lọ bá pé ọmọ yìí já ṣe sùúrù díẹ̀ sàn kàn ṣe sùúrù fún wa ń bọ̀ jíṣẹ́ yẹn fún anábọ̀ Muhammad sultan anábì ó sọ fún mi pé yà á mi ìrẹ́ ọkú mi kí lẹ́ rò pé kí n ṣe kí n ṣe kí ni ó ní la owó dá aṣámsù aláyẹ̀mí ni tábà gbé òrùn sí èjìká kí ni o èjìká ọ̀tún ni wọ́n owó dá aṣámsì aláyẹ̀sáàrí àwòṣìmáàlì wọ́n wá gbé òṣùpá sí i àlàáhánà àgbà àgbàlá àmù pé kí n fọ̀rọ̀ ilẹ̀ ẹ̀lẹ́ kí n má jẹ kó má ṣe pẹ́yìn náà tó ń ra wá mọ́ kó má ṣe pẹ́yìn náà rá mọ́ ó ní mi ò ní fọ̀rọ̀ yìí lẹ́lẹ̀. títí tí n tó yàtọ̀ sí ó kú tọ́lá òfìfẹ́ lẹ́yìn náà ìyẹn ni pé kò sí ń tẹ́ ẹ that means àwọn yẹn máa ń pàtàkì ọ̀nkú sàmẹ́fọ́ sọ́mẹ́ ìfọ́ ọ̀nkú rẹ̀ ọ̀nkú rẹ̀ ní ọ̀gbọ́ máa bá a lọ tó ń tọ́lọ̀ rẹ̀ rẹ̀ nù. wọ́n lè rán yẹn lọ bá fámílì yẹn pé ẹnu lágbájá mú kò sí ń tọ́rọ ẹnu rẹ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ mú kán ọ̀rọ̀ kíni o ọ̀rọ̀ ọlọ́run ni ló ní ṣé ẹbí mi ló pàtàkì sí yín ni jọlọ lọ. ìyẹn ló jẹ́ kẹ́ mú ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu pé kí ni ẹ fi sẹ́yìn sẹ́nu yẹn náà máa sá fún fámìlì wọn pé mi ló jẹ́ ṣẹ̀sìn ẹbí mi ló jẹ́ kí ni ló jẹ́ rẹ̀ ní kẹta kẹta wọ́n gan ìjọ́ kejì ìjọ kejì wọ́n ti kíni wọ́n jẹun lálẹ́ ẹjọ́ náà nínú ilé wọn sẹ́wọ̀n kí táwa fẹ́ ṣe súnà làásọ̀ wípé kára tó ṣe kíni o kan dáná wa ará àtà ò ní dáná wa nínú ilé gan-an ni wọ́n ti dáná eléyìí tí ó wà burú jù ni pé tó bá dijọ́ kejì tó bá lọ rata lọ́jà àtẹlùbọ́ mọ́tò rẹ tó fi lẹ́lẹ́ ni wọ́n gbé lọ́jà lọ rata ẹbí táwọn ṣe kíni o táwọn kọ̀ǹsídà wọn ní kí ẹ má kọ̀ǹsídà ẹbí ẹ bẹ̀ tó bá ti jẹ́ pé nǹkan tí ó la òfin ọba dẹ́dàá ó dáa púpọ̀ kéèyàn lè ṣe kí ni kó lè dúró lórí ẹsẹ̀ rẹ̀ pẹ̀lú tọ́lọ́ عشيرتكم وأموال تدرسونها وتجارة تخشون كسادها وتجارة تخشون كسادها ومساجد ترضونها أحب إليكم أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. ilé dúkìá owó ẹbí ara gbogbo táwọn lè àwọn àdá kò àwọn òdodo yóò ní ntí sá fún ni pé ẹbí mi sọ. láyùsàwì láyùsàwì kò séfi wéra wọn ìfẹ́ ayé gbogbo tó wà nù ẹ̀ àti ìfẹ́ Allah tó gbọ́dọ̀ dọ́gba tó bá dọ́gba ìfẹ́ wọn ṣe kíni yóò tẹ̀ ìfẹ́ tọ́lọ́run gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ ju tiwọn lọ lànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní la yuminu ahadukum hatta yakuna akuna ahabba ilayhi min walidihi wa waladihi wa nasa ajma'in ó lè yẹ ká oní tí ìdólùdẹ́gbogbo ìgbàgbọ́ òdodo tá a lè mẹ́jọ rẹ̀ tí ó fi jẹ́ pé mi ni ó ṣe kíni o ni ó ní fẹ́ sí jùlọ sẹ́tìrì dáàmì ìṣiṣẹ́ àbẹ́bí gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ ju fẹ́ everybody tí ò bá rí bẹ́ẹ̀ ni tẹ́ẹ̀mù mọ̀ kó lágbára nínú ẹni tọkùnrin máa nífẹ̀ẹ́ sí jù láyé sẹ́ẹ̀ mà tá ní dẹ́mu ìyàwó wa kí ló pé ìyàwó wa tá a bá ilé pa fùrọ̀ mọ́ ń sìn kò sí tí ó ṣẹlẹ̀ ìyàwó yẹn yóò fẹ́ ọkọ torí àwọn yẹn làwọn akọ òfin fẹ́ sẹ́sìn tó rò pé ẹ ń sẹ́mọ̀ pé mi ò àwọn kan si ṣe kẹ́kẹ́ bá ní àmọ́ kí làwọn ẹbí ó sọ à tọ́lọ̀ bá yín láre ìjọ tó bá rẹ̀ yẹn lè pé kò sí pín àfọlọ́hún ẹ̀yẹ ẹjọ́ tó pé tọ̀ bọ́rọ̀ sí wá rí mi sí ló rẹ dádì wa wọ́n wá níbi tọ́rọ̀ wọn débi wípé wọ́n ń níta lẹni tí ó kidney pé kálẹ́ni tí ó volunteer kidney kíni o ìgbẹ̀lẹ́ ti tẹ́ bárẹ́ni tí ó bá donate tí ó béèrè rí pé ẹ wá o ọgbọ́n ọ̀la àdá sí o kidney wọn ní ìsín o àlùsà bárẹ́ni tí ẹ̀ wá tó bá tẹlifóònù bí i two million naira àbí three million so that wọ́n lè manage ẹ̀ so wọn ò ní ká má fà ibi lé wọn ò ní ká má tẹ́tí wọn tẹ́sí wọn àmọ́ tó bá jẹ́ pé ní tí wọ́n dúró lórí ẹ̀ ní tí ó takò ni ti Allah àjẹ̀wọ́n máa bẹ pé ẹ dákun àmọ̀ ṣe dára sí wọn ẹ dákun ẹ dúró báwọn ọ̀rọ̀ kí ni o ọ̀rọ̀ àárín mi àti Allah tí ò ní pè yín síjọ tí máa ń bí mi tó tó tà jù rẹ̀ ìyẹn là pàtàkì jù lọ ju ọlọ́run lọ pé ẹ nǹkan kan náà náà. ò ọ̀rọ̀ wáyé wàá ẹ fọ̀rọ̀ tayé àtẹ̀bí ẹ ṣe kí ni o àáfi síwájú pé táwọn ẹbí láwọn fẹ́ nù o ó máa ń yà wá lẹ́nu téèyàn bá kú téèyàn bá ṣe kí ni tó bá kú àwọn ẹbí ò wá dìde wọn ni tọ bàbá tó kú ní ìsí o àwọn ẹbí sọ pé lélàá sì sí kí mo rí àwọn ẹbí lé ní ilé láti kí ni làá sì sí ẹ wà bíi pé ọ̀rọ̀ ẹbí la fẹ́ tẹ̀lé ni àbí òfin ọlọ́ọ̀bá dẹ́dà ó máa ń ṣe ni láàánú ó máa ń kó ni láàánú pọ̀ pé ọ̀kan náà ọmọ ìyá wa sẹ́ńjọ́ ni ẹgbà rẹ̀ kú ọ̀tọ̀ níbi tán sí sí àbúrò wa kú wọn ni wọ́n sì sínú ilé ẹ̀gbọ́n ẹni tó takò làákàyè ẹni tí mo sọ ọ̀dọ́ mi wá ní o ó wá kú wọn ni wọ́n sì sínú ilé mo láwọn oníníkà sí sí wọn láwọn ẹbí àwọn kí mo pè àwọn ẹbí torí kí wọ́n bá talé mi irọ́ ni lánàá wọ́n ti ń talé mọ́ sàárè ìsìn so ẹ má jẹ́ àsọ pé wọ́n tiẹ̀ talé wọn ò talé ẹ jẹ́ àwọn ìkẹ́wò ni ó bẹ̀rẹ̀ tá a fẹ́ sí ẹ wá bí wọ́n gbé ẹbí tánikà sí ẹni yẹn sínú ilé ẹ ló di ijó alájọ tí wọ́n ti sí ọ̀dọ̀ ẹlẹ́ẹ̀kejì tó ti wá sálámà sí. ẹbí nu àwọn aráalé ìbátan ìgbà ilẹ̀ wàá rí bàbá kan wọ́n wà ní olórí ẹbí olórí ẹbí sọ wípé bá a ṣe pín ogún ni sólórí ẹbí náà ló pé ogún ni àbí ogún tọlọ́hún tí ọlọ́run bá dàda ní ẹ pín pẹ̀lú lànà tó àwọn yóò wà takasun ẹ eh, wàrà àtọ̀nsìnìyà ọ̀rọ̀ náà àwọn yóò máa ń kẹ́yìn sí báyìí àbí kan fi sẹ́yìn náà. Inna rabbi bima ta'maluna muhit. Ṣé ẹ̀kọ́ tí mo fún òtà àfihàn fún wa? Inna rabbi ọlọ́run mi tẹ́ rí o. Bima ta'maluna muhit. Gbogbo tẹ́ ẹ̀ ṣe pátápátá lórí o. Orin yóò lẹ̀ mú irin tó bá ti ló ń mọ tẹ́ ẹ̀ ṣe òun ó rọ gidi ká rẹ̀ yóò mú in. Náà. ويا قوم اعملوا على مكانتكم إني عامل. sẹ́nu pé tọ́rọ̀ bá ti débi wọ́n ní tẹ́bi ẹ̀gún bá ti débi nìyó kí ló dé kí ni mo bẹ́ yọ so ó ní fọ́rọ̀ wọn ti débẹ̀ pé tẹ́tẹ́ bí ni òkè ó ní wàyà kọ́ọ̀mì ẹ̀yin jọ mi ìmálù ìmálù alábàkànẹ́tìkùn ẹ máa bẹ láyé yìí. ìnìyàn. ẹgbẹ́ mi náà máa ṣe tí ì سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب ó fẹ́ yáná sọ́ọ̀fà tààlàmù ẹ̀ẹ́fẹ́ mà kálẹ̀ ni tí ìyà yẹpẹrẹ ó tọ́ sí ìyá kínní ẹ̀rí kó kẹlẹ̀ sọ fún ọkọ̀ fáwọn pé ẹ̀ẹ́yẹ̀ yẹkẹ́ tó ń kú láyé ni tẹ bá àwọn èèyàn wọ́n ti ń ṣẹlẹ̀ nínú ilé wọn wọn ní mójútó wọ́n ti wọ́n ń ṣẹlẹ̀ ní òkèta wọ́n lọ sí kínní o lọ mójútó lóòótọ́ ẹ lè jó lórí ẹbí lóòótọ́ bẹ́ẹ̀ oníkàgùn kàgùn oníkàgùn kàgùn akàgùn síra wa jura wa lọ ẹ jẹ́ ká sọ pé kí làwọn ọmọ òkú sọ pé àwọn fẹ́ kí ni wọ́n gbọ́yé àwọn ọmọ òkú sọ pé báyìí torí pé àwọn náà ni wọ́n lẹ́tọ̀ọ́ sínú ẹni tí ó ṣe kí ni o tí ó jogún tí bàbá wọn bá jẹ gbèsè kalẹ̀ tẹ̀ ní òbá wọn san àwọn náà máa san sóye bẹ̀tìgbà tọ́rọ̀ yẹn kún ànábì Ṣuaibu tó kún lẹ́nu kí ló wí ó ní ẹ má jẹ́ kí n tẹ̀ ẹ máa ṣe ń tẹ̀ ń ṣeun ẹ jẹ́ mi náà máa ṣe ń tí ń ṣe yìí lọ. سوف تعلمون من يأتيه عذاب يخزيه ẹ padà mọ̀ ta ni ìyà yẹpẹrẹ ó padà dé wá bá torí kí lójú òun pé àràbù yòòsì lè ànáwó aṣọ fún omi dọ̀yì torí pé wọ́n fẹ́ ní ìyẹpẹrẹ wọ́n ti kí ni wọ́n fi ròyìn rẹ̀ ó wá dá padà fún ọ sẹ́nu pé kàtíbù làǹbíyá ni ó wá dá ẹ̀ mọ̀ ta lẹ́nu yẹ̀yẹ́ nú àwọn méjèèjì ẹlẹ́ẹ̀kejì wà máa ń wà káàdìb láti lò kúrọ́ tọ́rọ̀ bá dáhùn ẹni ọlọ́run tó bá dáhùn lójú wọ́n ní ẹ̀fí lágbájá lẹ́lẹ̀ ẹjọ́ máa ṣe lọ bí ṣe ń ṣe wọn ẹjọ́ ṣe kí ni ẹjọ́ máa ṣe lọ bí ṣe ń ṣe wọn àmọ́ ta lò kúrọ́ náà. wàrúdàkìbù ìnì máa kún rọ̀kìn. wàrúdàkìbù ìnì máa kún rọ̀kìn. ẹ wá já máa retí kí ni o ìyà ọlọ́mọ fi àrẹ̀ jẹ wá ó sọ fún àjọ rẹ̀ pé ẹ máa retí èmi gan bẹ pẹ̀lú ẹni tí ó jọ máa retí pẹ̀lú yín èmi máa kó rọ̀kì ó dá wọn lójú pé ẹja máa retí ká sì máa bójútó kí lọ́lọ́run ṣe òun ni téèyàn bá múra tó bá dalé lérú tó bá fi àṣẹ ọlọ́run lẹ́ẹ̀lẹ́ tó tẹ̀lé fẹnu ah tí wàhálà rẹ̀ bá dé yóò lágbára púpọ̀ àmọ́ kọ́lọ́hùn ní mọ́lábòsí ẹ̀yọ́ kúrò ẹ̀gbọ́n kí òbí ṣe kí ni yóò ní mu ẹyọ ẹ̀sìn jáde téèyàn bá ń dí àṣẹ ọlọ́run tàbí ń tako ọ̀rọ̀ ọlọ́run ẹ lọ́ máa wo gbígbẹ̀yìn ló ṣe rí ó lágbára gan ẹ bá rí ẹ̀ka tó bá lé tó jẹ́ pé tó bá ti rí ó bá ti rí àlámà rí ẹ̀sìn ara máa ń ní tó bá ti rọrọ̀ ọlọ́run yóò máa tako ẹ lọ́ máa wo bọ́ọ̀lù ọ̀rọ̀ rẹ̀ ó ṣe rí wọ̀rọ̀tẹ́kìbù ẹ máa ṣe kí ni ẹ máa sọ ẹnì máa kún rọ̀kì èmi gá wà nù ẹni tá a lè jọ máa sọ kí ni ó padà kẹ́yìn náà. ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا فأصبحوا في ديارهم جاثمين wala já amúhùnà nígbà tá a ṣe àwọ ọlọ́run wá dé ẹ̀ẹ́dẹ́gbẹ́ Ha já amúhùnà ààbà amúhùn mi ní lẹ́yìísà lẹ́yìísà ti di amúhùn mi ní indi ṣùwẹ̀ yìí àṣẹ ìparun kò sí lọ́wọ́ èèyàn kankan ọwọ́ ta ló wà ọwọ́ àgbà ìyẹn ni pé àwọn yẹn máa ń kánjú ìyà ọlọ́run bí kí wọ́n ní ẹ̀ẹ́kà máa sọ pé kí ẹni wa bẹ́ẹ̀. ìyẹn pé ọlọ́mọ lára kì í ṣe gbàrà ẹ̀rọ ní ẹmọ máa kò lè dájọ́ fún wọn torí bá sẹ̀yìn wọn ta ló wà ọwọ́ àlá kò dẹ́ni sọ pé ọlọ́run mú wọn tó rẹ̀ ọwọ́ ọlọ́run ni ẹni tí ó bá wà wọn lójú pé wà lámà àṣẹ ìparun tí ó dé bá wọn kí la ṣe nàìjíríà jẹ́ iná àwa lásìkò yìí àwa là àwa là ṣùẹ́yìn alayhi salam wàlẹ́rìnà ànànú náà àtàwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ ẹja máa dé dáadáa o kò sí tó lè bí nàjáàtì fún yàn ẹ tó lè làyàn níbi ìyà ọlọ́run tó lè làyàn níbi ìnira ayé tó tó ìgbàgbọ́ wàlẹ́dí na ànánú náà ìyẹn ni pé ọlọ́run máa là gbogbo olùgbàgbọ́ òdodo ó là la ṣùẹ́yìn àtàwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ bẹ̀rẹ̀ àmẹ́tì pẹ̀lú kẹ́ àwọn ọlọ́run la là wọ́n náà. وعصبت الذين ظلموا الصيحة فأصبحوا في جحيم ديارهم جاثمين. قال قرطبي àfáwà kúrútùbí ọlọ́run bá ṣàlékò kẹ wọn wọ́n ní sọ́ọ̀hà bí kì í jìbìrì ìyẹn ni pé ẹlẹ́kùn sọ̀rọ̀ ẹ̀fọn adé òní ìjìbìrì lù dàgbé mọ́ wọn ni sọ́ọ̀hà bí kì í jìbìrì sọ́ìhà òun láriwo wọ́n pariwo mọ́ wọn nígbà tí wọ́n pariwo mọ́ wọn kò sí tí ó ṣẹlẹ̀ síwájú pé ẹ̀mí jáde kúrò lára wọn fàkàrà jàti àrùwá òhun mi àti sáàmì bẹ́ẹ̀ ẹ̀mí jáde lára wọn ariwo nu ajẹ́pẹ́ tí màlẹ́kà kan bá fẹ́ darí gbogbo ara nàìjíríà pé ká jáde káka máa lọ ẹnu bọ́dà lẹ́sẹ̀ kan náà gbogbo wọn máa lọ. nígbà tí olóòlù jágbe mọ́ wọn àmọ́ bá gbé igbe yẹn ṣe tó ajẹ́pẹ́ tó bá já pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n lè máa yàgbẹ́ àwọn akọ́kọ́ máa yàgbẹ́ díẹ̀díẹ̀ ẹ ti gẹ̀ẹ́dẹ̀ pé ìjágbe tá a fẹ́ kí wọ́n kú ni sọ́ọ̀rì ó pariwo yẹn sọ́ọ̀rì ha ariwo yẹn tóbi ó lágbára ó kọjá pé yóò di etí tí wọn bá gbé earpiece etí ni wọn yóò di etí eléyìí kọjá earpiece nígbà tó di etí ó lọ bá ọkàn ẹ̀mí jáde kó ara wọn ni. فأصبحوا في ديارهم جاثمين فأصبحوا في àìjáde nu wọn àìjáde wọn ò tí ì jáde nu wọn wọn wá tà bíi òkú ẹyẹ tó tí ò lè gbéra ẹ máa ń gbà yín bá kú fìdíkẹ́ yóò kàn kú lẹ́ẹ̀kan náà fún àti ó kàn balẹ̀ wọ́n rí pé láhàrá ò lè ṣe kankan ó rà àwọn òjà pátá nínú bóni o ìyẹn ni pé ẹni bá lórí ìrìn ibẹ̀ náà ló ti bá àmọ́ pọ̀ wọn bí ó ti bá wọn ni pé fídì yáàrì nínú ilé wọn ni wọ́n wà á jẹ́ kó káwọn mọ́ bí ò bá káwọn máa rọ̀ yóò káwọn mọ́ kí ni o كأن لم يغنوا فيها ألا بعدا لمدين كما بعدت ثمود كأن لم يغنوا فيها ó wá dàbí wípé àbí wọn ò gbélé yẹn rí àbí wọn ò láyé rí ìyẹn ni pé ọlọ́run ó máa ń ṣàánú wa gan ọ̀la ọ̀la wípé àlùkò àná inú padà ṣàlàyé fún wa tí bá jẹ́ pé àṣẹ ọlọ́run lórí wa etiquette àṣẹ ọlọ́run lórí wa pé òun ò ní gbá wa mú sìn òun ò ní jẹ́ kí ìjìyà ó dé òun ó lọ wa lára tálíkì àwọn èfi dé ni lọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè wọ́n ti ṣe tí wọ́n deserve kí wọ́n ṣe kí wọ́n jágbe mọ́ wọn. wọ́n lọ́la Angola tí màá ṣe mistake wọ́n ni wọ́n deny wọ́n disown káwọn practice Islam lórí ilẹ̀ níbi tí civilization ti dé <laughs> arígbèkì ṣe civilizations tó lẹ́gbẹ̀ẹ́ ní civilizations ọ̀làjú ìyẹn ni pé ojú ọmọ ènìyàn tó dúdú tẹ́lẹ̀ sí kíni ó ti là ojú yẹn ò là ọ̀làjú ẹranko ni animalization ni ọ̀làjú ẹranko tí bá dọ́làjú ẹranko ni àwùlá àhárà ọmọlúàbí ni wọn wàlámọ̀ ríyàtùn tẹ̀sídìkì ayídì ni wọ́n láǹfààní láti ṣèyí tó bá wù wọ́n nú kíni nínú ẹ̀sìn so why are, are they deny them from practicing their what their beliefs kí ló dé bẹ́ẹ̀ bí tí mo ti ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọ́lọ́run lè ti ní kí màlẹ́kà lọ pa wọn àmọ́ ó ń fu wa lára balẹ̀ ó ń lọ wa lára tí ó ti ó ní kí ni o mo tọ́ ṣe ní fúrúmà ń jò ní sẹ́mi pé ayé dákẹ́ wọ́n ṣe fúrúmà lẹ́gbẹ̀ẹ́ India ayé ṣe kí ni ayé dákẹ́ tí wọ́n tó àwọn èèyàn kalẹ̀ báyìí wọ́n sì ní kí mọ́tò wọn lé kí ni kó máa gorí wọn lọ tó máa ń yà wá lẹ́nu pé tá máa ń fi terrorist ìròyìn mùsùlùmí máa lọ pé bóòlù wọn ti terrorize tó وكذلك كثير من عملية الإرهاب التي يؤصف بها المسلمون اليوم المسلمون منه بريء gbogbo ọ̀pọ̀lọpọ̀ terrorist act tí wọ́n fi ròyìn mùsùlùmí lónìí mùsùlùmí mọ́ bẹ̀ tẹ́lá padà wá díẹ̀ mùsùlùmí bẹ̀rẹ̀ ṣe kí ni wọ́n kéré wọn mọ kankan pẹ̀. so tó bá pẹ́ tó wọ́n ń ṣe pẹ̀lú àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ ọba dẹ́dà wá fẹ́ ó fẹ́ rí akílẹ̀ ah, ló yóò ṣẹlẹ̀. fídí àárí ìjà sí mi yóò kàn ní kí wọ́n kàn kú fínfín sínú bó sínú létí òsì tí ó ṣẹlẹ̀. tẹ́lá wọ́ọ̀ṣì ọ̀pọ̀lọpọ̀ àwọn afá sọ fún wa yí pé nínú ọ̀rọ̀ pọ́lọ̀ nǹkan mẹ́ta ló fi tẹ́kí ni ló fi ròyìn àwọn ọjọ́ ànábì ṣọ́ẹ́bù ó fi ròyìn wọn lákọ̀ọ́kọ́ ní súra yìí sọ́yìhà àtẹ́kí ni ajáde mọ́ wọn wà fi súra tẹ̀lé àárọ̀ ó fi rọ́jìfà ilẹ̀ ṣe kí ni ilẹ̀ míì láàyè míì ó pè ní kí ni aráàbù yàwó magola ìyà tí máa bo ní bí àbúrẹ́là ìyẹn ni pé ìjọ yẹn kankan náà náà ni àmẹ́tẹ̀ta ṣe kí ni ló tọ́ sí fàásùbàwù fi dìyàrí yín jàǹsì ni náà. ó dàbí pé wọn ò báyé rí ó dàbí wọn ṣe kí ni wọn ò báyé rí ìyẹn ni pé kíndọ̀mù kan ò ran ọlọ́ọ̀bá dàda because mo máa ń sọ fún wa lọ́pọ̀ téèyàn bá rí mamlaka faraoniya mamlaka faraoniya ibi tí faraon ti lọ́lá. ẹ fẹ́ rò pé tó bá jẹ́ pé ọlá tó sẹ́kù jù báyìí nígbà tí fi ń lò bóòlù ọlá ṣe rí nígbà tí fúláwọ̀nà sí ní kíni tó fi ń lọ ọlá yẹn bóò ni ibẹ̀ yẹn ó ṣe rí ó ṣe rí sọlá fúláwọ̀nà rẹ̀ ní àti ìrẹ́ńdà àti ẹ̀lẹ́ fi wé ọlá kọjá bẹ́ẹ̀ ó fa àwọn èèyàn ṣiṣẹ́ ẹ̀sẹ̀ Yorùbá ní sọ̀rọ̀ yìí pọ̀ kò sí tí ò dánwò níbi tó ونادى فرعون في قومه يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تحتي من وهذه الأنهار تحتي تجري من تحتي أفلا تبصرون ماذا تجري بلا ترى ولا أمامكم في أبلغ الأسباب خلق السماوات وأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا. Àlébìwá Musa alayhi salam nígbà tí ń pe Fáráò táàkì ọ̀rọ̀ rẹ̀ ń sìn. Ebi tí Fílànà ríra rẹ̀ dé pé Ọlọ́run lórí ilẹ̀ yìí. ni Fílànà bọ̀lọ̀ Ọlọ́run rẹ̀ wà onísọ́mọ̀ ó wàhálà. Amen. That's minister for what? <laughs> Àtẹ̀mí sọ́bí sẹ́nẹ̀tì láti ní sí kan ni ó kẹ́pẹ́ ní mi chief security and defence ó ní ó yá ẹ lọ máa ma òkè ẹ máa ma lẹ́kọ̀ọ́ kà máa lo òkè lọ mo fẹ́ lọ bá ọlọ́run ta ni. sẹ́mi <laughs> pé tí ìbá jẹ́ ìkọjá là kéèyàn bẹ́ẹ̀ sọ pé òun fẹ́ tó kọjá àwọn rẹ̀tẹ̀rẹ̀tẹ̀ táwọn fi wàhálà gan amẹ́ríkà lè ní má wọlé o tí ó sì ní wọlé ọlọ́wọ́ kọjá pé má wọ̀lú kan ó ti kú olórí ilẹ̀ ó lóun fẹ́ gun sánmà lọ máa lọ bá ọlọ́run rẹ̀ lọ́bi tó wà so ìyẹn ni pé kọjá là ó pọ̀ lọ́wọ́ wa àmọ́ ọlọ́run sàmójúpò fún wa náà. ألا بعدا لمدين كما bá ثمود ألا بعدا لمدين كما بعدت ثمود kó bá kí ni àwọn ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد ولقد أرسلنا موسى بآياتنا àríkà sọ fún wa lánàá àwọn ànábì tí wọ́n bára wọn tó pọ̀ làlùfáà ń jẹ́ kí n ló sọ̀rọ̀ wọn ànábì lùtù bá ànábì Ibrahim alayhi salam anabi lutu ṣe kíni ó bá anabi ibrahim alayhi salam gẹ́gẹ́ bí anabi wa musa alayhi salam bó ṣe bá anabi shuaib tó tiẹ̀ ó wá ní irú tí wọ́n ṣe wọn pàápàá wàlá qad arsalna musa. wàlá arsalna musa ilà ya ilà wasultanin mubin. eléyìí ni ta anabi ọlọ́run kéèké irú súra yìí ó láàárọ̀ musa sí bí àyà tì náà pẹ̀lú àwọn àmì wa wasultanin ìyẹn ni pé kí ni hujja wa burhan mubin àwọn ẹ̀rí tó hàn láfihàn ohun tó fà ní pé tí ó fi lo sultan ó ní pé ẹni tó fẹ́ lọ bá gan ẹni tí ń kílèmù sultan làárùdì ni ó ń kílèmù powerful agbára lórí kíni lórí ilẹ̀ àwa fún láwọn àmì àtàwọn ẹ̀rí tó ṣe kíni tó clear náà. إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون ìyẹn ni pé kì í ṣe faraona nìkan lára sí ara sí faraona wà máláyè yìí àtàwọn ọ̀jọ̀gbọ́n ọ̀tọ̀pọ̀lú ọ̀tọ̀pọ̀lú nùnú yẹn àwọn olówó bẹ̀ àwọn chief jalakala hẹrẹ àwọn àgbáyé barakala àwọn chief rẹ̀ torí pé ó ti jẹ́ kí wọ́n wù yẹ́ ẹ mọ̀ wípé tí mínísítà kan bá ya wèrè àbí sẹ́nẹ̀tì kan ẹ wà rí pé ha bóòlù àwọn olórí bó ṣe kúnnú àwọn tí wọ́n dìjọ ń yẹn ìyẹn tí wọ́n le gan bí fìlànà ṣe le àwọn tí wọ́n ń bá aṣọ lágan náà le níbi tí wọ́n le dé àánú ò sí lójú wọn táàánú bá wà lójú wọn ni wọn bá tọ́ àti kọ́ọ̀bù fìlànà àmọ́ wọn kọ́ bẹ́ẹ̀ á padà káyà kan fún wa lé nìyí suratul eh, Fatir aw eh, suratul Saba an-Naba ada an-Naba yìí níbi tẹ́ẹ̀mù gbẹ̀ngbà tí yàrá dé tó dé wá bá wọn àná padà ọgbọ́n ọlọ́ọ̀bá dada ah, àmọ́ ó jẹ wá ń pa ni ó lè gini ó jẹ wá ń pa lọ́tí wọn sọ pé Rabbana àti ìdè ìfẹ́ ìní mi nàlá àná. àti ìdè ìfẹ́ ìní mi nàlá àná. wà láàánà òun. wà láàánà òun láàánà òun kẹ̀lé àwọn tí wọ́n jẹ nípa nínú àwọn àjọ fẹ̀rẹ̀áwò tí wọ́n tẹ̀lé nú ọmọláwò lọ́dọ̀ ah, ọlọ́run nígbà tí àìdè yìí báwa fún wọn ní times two. <laughs> àwọn aṣáájú wa tá tẹ̀lé wọn báwa ṣe ya wọn ní times two minal adab nínú ìyá ni o wàlá ẹ̀dá ẹlẹ́ẹ̀kejì tọ́ọ̀bà gbé wọn jìnnà sí kẹ májè ó jẹ́ kékeré o jó tóbi gan bá a distance wọn kó omi kẹrẹ májè wo orí kẹ̀ rárá ṣé ẹ mọ̀ wípé ọlọ́ọ̀bà àlekè ọlá wa pẹ̀lú àwọn ربنا توفنا مسلما والحقنا بالصالحين ọlọ́run kó jọ kó fi wálé bàbá rẹ̀ dáadáa wà málàyé arábìnrin musa sí faraon àtàwọn chiefu àwọn olóyè lọ́dọ̀ rẹ̀. wọ́n lẹ́yìn tí wọ́n lè pé wà tábà wọ́n amúra faraon wọ́n tẹ̀ láṣẹ faraon. wàá amúra faraon àmì rọ́ṣì. àlẹ́ àlùkò àṣẹ gbogbo àṣẹ aláṣẹ náà làwọn tẹ̀lé mi ṣé gbogbo àṣẹ a rí pé wà máa mú fẹ̀rẹ̀ wọn níbi rọ̀ṣì máa gíga rẹ̀ lórí rẹ̀ owó rẹ̀ ọlá rẹ̀ ipò rẹ̀ àṣẹ rẹ̀ ò ṣe tẹ̀lé wọn ní bàbá rán ní iṣẹ́ ẹrú amadede amadede máa jẹ àwọn àwọn àfitọ́ máa jẹ ló jẹ́ kí wọ́n áyà tí mo lọ fún àná lọ́rọ́ wọn fi já sí náà níjọ́ tí máṣítọ̀ fẹ̀ràwò máṣítọ̀ bìnátọ̀ fẹ̀ràwò onídìrí ọmọ fẹ̀ràwò onídìrí rẹ̀ ànábì ló sọ̀tàn yẹn fún wa ìkí àtọ̀lọ́ lọ fún wa bá onídìrí rẹ̀ níjọ́ tí bá ọmọ fèrè àwọn náà dirí ó ń bá di orí tó ti ìlàrí wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀ ìlàrí bọ́ọ̀lẹ̀ báyìí ó wá fẹ́ mú ó wá ṣe kí ni ó wá ní bísímìlá lójú ọmọ fèrè àwọn tẹ́sí mẹ́rin pé kì í ṣe pé ó wí kéékèèké ó tún gbìn sáà máa rẹ̀ níbo ó gbìn sí wọn nínú ẹ̀rí pé àwọn kan àṣàkà náà máa la gbogbo tí a máa ń ṣe nínú nílò lọ́mọ ọ̀pọ̀ láti gbọ́dọ̀ mọ́rú kí làá máa ṣe lójú ọmọ ẹ̀ ẹlẹ́ẹ̀kejì irú bí bàbá bá ṣe rí yóò ń lapa lórí ìgbàgbọ́ ọmọ ẹ̀ so ntí ìbùnátà fàràánù sọ wípé àtàní àbí ó ní sẹ́ni tó ń gbà lérò ní pé bàbá mi ó ní là bẹ́ẹ̀l àbáàkì wàá báyé bẹ́ẹ̀l rọ̀bùkì wàá rọ̀bù àbáàkì ohun tí mo rí fáàsì ni ọlọ́run rẹ àtọlọ́run ta ni ọlọ́run bàbá rẹ ó wá wò ó títí pé ẹ̀yin onídìrí láàfin lẹ́tún ṣe báyìí ẹ̀yin tá bọ́ ó ní arfa àmúrẹ́kì ilà àbí ń sì gbọ́rọ̀ yẹn létí ó ní ẹ̀ wá máa bá àdàtà lé lẹ́yìn ẹ̀ wá ń kọ́ sábà wípé ìdàrútàbàtọ̀ tí imam tó bá rò papọ̀ pẹ̀lú ọkàn mọ̀mìnì kò ní ṣe ni kò ní bẹ̀rù náà wọ́n lè gbọ́dọ̀ ẹ̀dẹ́wájú fìràhùn fìràhùn ní máza kúlìtì kí ló wí ná olùkúlìtì rọ́bìhì ọ̀rọ̀bíà wọ̀rọ̀bùkà mo ní ọlọ́run rẹ ọlọ́run rẹ àtọ́lọ́run rẹ fìràhùn. tó ti yé ó wá tó ọ̀rọ̀ yẹn jà lẹ́nu sẹ́mẹ̀ni tẹ́ ẹ̀ kàsíkò lè ṣerú nǹkan yẹn pé olùdìrí lásán tó bá jẹ́ kẹ́kẹ́ nínú àwọn chief chief ń sìn ní àná ó wá ní tí ń ṣe fún tí ò ṣẹlẹ̀ sẹ́yìn ẹ̀rí ní ṣe ní wọn ló fi ṣe kílẹ̀ mọ́ tó ṣe fún fàdá à lè ni rè ó wá ní kí wọn lọ bí àgbàdá wa ká máa dáná nígbà tí ìṣe pé ìwò sùn tí ó dùn gbúgbúrú ṣẹlẹ̀ ní àwọn abẹ́ dé gbúgbúrú làwọn ẹni ẹgbẹ́ àgbàdá kaná tí ó dé kí mo pè gbúgbúrú adébó wọ́n wá gbé agbada yẹn kaná agbada yẹn wá gbá ee ọlọ́dẹ́dìrín yẹn sì bímọ méjì àbí mẹ́ta tí màá ṣe mistake kó bá fi lè mọ ní yàrá lórí àtàn rẹ̀ kó bá wà lọ tán wà wọn láwọn ọmọ tó ń sìn kọ́ máa jù wọ́n má kọ́kọ́ jù pé yóò ṣe kí ni yọrù dùn ha tọrù dùn àǹdí yẹn wọ́n yóò dá padà ń ṣe ẹ̀sìn rẹ̀ wọ́n àkọ́kọ́ ńlọrin ẹ̀kejì ó lọ pẹ́kejì àbẹ́kẹta tí wọ́n jù ní ẹgbà wá yẹn ló jọmọ tí ti lè sọ̀rọ̀ fanatọ Allah fanatọka Allah ọlọ́run wá a kọ́mọ yóò ti kí ni ó sọ̀rọ̀ ó ní yà wù mí àhárí ìrẹ̀yà má ẹ má jò pẹ́ o ẹ má jò pẹ́ rárá bẹ́ẹ̀ lẹ́ gbọ́dọ̀ kú olórí kí ni ń tẹ̀ wà lórí ẹ̀ bá ṣe jù wọ́n sínú kí ni o bóòlù ànábì ṣe pàtà yẹn fún wa ìyẹn ni pé dọ́tà ànábì ń lọ sí Isra wal Mi'raj tó gba eré àṣàmù kọjá ló wá gbóhùn eérú wọn ó wá ń bi jìbìrì pé ìyá jìbìrì máa ń yà á rí rí àtúntọ̀ yìí bá òórùn dúdú wo ni mò ń gbọ́ lágbègbè rẹ jìbìrì ó ní á rí rí àtúntọ̀ ṣe tọ́ fara áwò ó léyìn ní òórùn olùdírí ọmọ farao fakọsọt alẹ́ ìdálẹ́ kẹkẹ sọ ìyẹn ni pé ebi tí fìlà lé dé kéèyàn wá ní kó má wọ̀ náà á ìyẹn fẹ́ sábò sínú inna fìlà ọ̀nà láàlì fìlà ọ̀dì wà ìlú ويستحيي نساءهم إن فرعون إن فرعون العالي في الأرض إن فرعون العالي في الأرض وإنه لمن المسلمين ìyẹn ni pé fúnra ga lórí ilẹ̀ nínú olùṣèbàjẹ́ ló sì wà ẹ̀wọ́n gbọ́ tálùkù á ní sọ pé yóò ṣẹlẹ̀ sí súrọ́tù lẹ̀. yàtọ̀dún kọ́ọ̀mù yọ̀mọ̀lùkìyẹ yọ̀mọ̀lùkìyẹ yá láyé òun ló ṣáájú wọn tí ń kó wọn lọ bí tí ń kó wọn lọ àbí tó bá dojú àlè kìyàmọ̀ òun náà ni ó lè dì wọn wọn náà mukadamu ni ó jẹ dán <laughs> kébọdé ó yà mukadamu yẹs láti gbọ́dọ̀ máa ṣọ́ra kí ló fẹ́ sáájú fún mukadamu ni ó jẹ àbí àwọn àlọ yakudu mukọmọ la àbí iṣẹ àyàkùnmọ lọ àwọn àṣàbò lọgá ni àwọn gbèdè dáadáa tábàtàrà yakudu mukọdàmà yukọdìmù <laughs> yóò di kí ni mukọdàmù ẹni tí oníwọ̀sáájú wọn yakudu mukọmọ o. yóò ṣáájú àwọn àjọ rẹ̀ náà. Òbá wọn náà wọn náà. Nígbò bá ṣáájú wọn kò síbi tí ń gbé wọn lọ kọjá wípé ṣe kí ni ó ń gbé wọn lọ nù nẹ́ni. Wàbí sàlùwírìdì mọ̀wúd ó burú ibi tí Fíláwọ̀n fẹ́ kó wọn lọ. Wírídù ò ní pé ibùwọ̀ tí ń kó wọn lọ ó burú gan inú náà ń kó wọn lọ. النار يعرضون عليها غدوا وعشيا النار ìyà tí ó jẹ fáráò méjì ni àti gbọ́ tó bá jọ bẹ́ẹ̀ alùpàdé lérí pé àwọn àkọ́mọ̀ jìyà náà lọ látàyé هذه الآية التي قرأتها الآن من الآيات التي يستدل بها العلماء أولى حقيقة عذاب القبر ń bẹnu àyà táwọn àfa sálàfù máa fi sẹ̀rí pé ìyà torí bá lùkọ́ ni anáyò rọ̀dún. anáyò rọ̀dún náà lè na ọdún wa wọ àṣìyà. ibi tí kà fọlá wọn. ọ̀yà kìlá ti àkúrú aláàfẹ́ àwọn àṣà. láàárọ̀ wọ́n máa dojú wọn kọ náà nírọ̀lẹ́ wọ́n ṣe kí ni wọ́n máa dojú wọn kọ́ná ó ní wàyà ọ̀pọ̀lọ̀ kìíyà àmà. sẹ́ẹ̀mà tí onímẹ̀súyà kí ló fi mẹ̀súyà tó máa ń yan ẹran àbóyan adìẹ ẹ̀rí pé wọ́n tàkàkà rẹ̀ sí náà báyìí ìyẹn ni pé àwọn kan wà lórí ayanran ẹ ti gẹ̀ẹ́sẹ̀ àwọn kan ti wà lórí ayanran tí wọ́n ti dán ọ̀rẹ́dì àwọn kan wà wọ́n fẹ́ kí wọ́n dọ̀hún ti wọn wọn ò ní sì wá ṣe kí ni o wọn ò ní sì fà wọn sórí iná gangan wọn kàn tàn báyìí ni so ti wọn àmọ́ yí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá dé pé wọ́n bá ti wá ẹni tó nídìí wọ́n bá dé wọ́n kàn ṣe kí ni o ajẹ́pẹ́ láti inú sàárè ní fíráàlù ó ti máa kojú kọ iná yóò ti máa ọ̀bùsáàbù rẹ̀ pé yẹ́s sẹ́ẹ̀mù kó lágbára pọ̀ kí wọ́n sọ fún yàn kí wọ́n kàn kí wọ́n máa fi náírà yàn lọ́ọ̀kan báyìí yóò máa lọ pé ah aláàdé tó ti rí láàárọ̀ yìí ó tó nírọ̀lẹ́ ti tó náà ju orí abó orí wàyà tó bá di sáré kan yá ẹ̀sìn lónìí á ní àdìsílù àwọn àṣẹ tẹ àná. ẹ wá mú wọnú mẹ́sìn àtàwọn aráalé fi ẹ wà tó bá di àbí kí wọ́n bí Fáráò pé so gbádùn láyé rẹ̀ ẹ tó dá kéèyàn ó ti ẹ̀bẹ̀rù ìyá ọba dẹ́dà tí ń sọ̀rọ̀ tó ara ẹ̀ fún wa yìí bí sí iná ká rò pé iná ẹ̀ àwọn máa iná dẹ́rù sọ́nà àbí tí máa ń fún wa ẹlẹ́ẹ̀kejì sí ń ṣe ẹlẹ́ẹ̀kẹta sẹ́ni bá wá ṣe dáadáa sí ṣe lẹ́sàn-án ẹni nǹkan sí máa ìṣesí inú ìṣesí ọlọ́ọ̀bá adẹ́dà àbòsí òsì inú ìṣesí ẹ̀ gbèlè fẹ́ sọ pé yóò ṣe fẹ́rú inú ìtumọ̀ ara ẹ̀ ìyẹn ni pé ọlọ́run ní sábòsí fẹ́rú kan ó ti fi láwọn ṣe wọn àtàn tó bá fẹ́ jọrú rẹ̀ irú yàtá ti jẹ mọ́nu. يقدم قومه يوم القيامة فأورثهم وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرزق المرمر بئس الرزق المرمود. wọ́n sì ní òun fi ara ìdúnyà náà nà ìyẹn ni pé látàyé nìgbẹ́jìnà sí tí ó ti máa bá tani o yóò ti máa bá Fáráò ìgbé sẹ́mọ̀ ó ẹwà rò pé mo tó dẹ̀ ṣe mo tó ṣe àtàwọn àṣesí rẹ̀ yóò jẹ́ kí n kọ ka ìtàn mọ́ ṣètò yẹn fún wa which is some intermarshipọ̀ kéré nu tó ṣe tẹ́wọ́ lọ kàtà fìràwọ́n suratul Baqara ìtàn tó ṣe pọ̀ gangan tọ́lọ̀ bá fẹ́ ṣèrè fún lórí àwọn ohun lórí àwọn Bani Isra'il ẹ̀gbọ́n tí mo ń sọ ní yá Bani Isra'il ìkùrù ní ìmọ̀tí allati an'amtu alaykum. Wa anni faddaltukum ala al-'alamin. وإذ أنجيناكم من آل فرعون وإذ من آل فرعون يسومونكم سوء العذاب يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عزيز ọlọ́run wà ilé àǹjẹ iná kùmìn àlè fẹ̀rẹ̀hàn nígbà tá a là yín lọ́wọ́ àwọn ará lè fẹ̀rẹ̀hàn kí ni ṣe fún wa yẹsùnà kùsùn. ó fẹ́ yìí tó burú jẹ nínú yà ó fẹ́ yìí tó burú ní lẹ́yìn zábì ọ̀hún náà yìí náà. yòzábì ọ̀hún yòzábì ọ̀hún zábàá ó ń dú àwọn ọmọkùnrin wọn ó ń dú mélòó ẹja ka mélòó ló dú náà. ajẹ́ wípé ìṣesí yẹn ah subhanallah ó máa yà àwọn yẹn lẹ́nu <laughs> ọlọ́run kójọ kó sọ alólùmọ̀ àbọ̀ òdòdó ìyẹn ni wípé tọ́mọ Egypt tọ́wọ́ ń ṣe fáàrí lé wa lórí pé àsàmára àwọn máa ṣe máa bá lẹ́kì sẹ̀mà tó bá rí dúdú ó fẹ́ fi wá sí ẹ̀yẹ́ nìyẹn yóò wá pè ní yóò pè wá ní àsàmára ẹ̀yin ọmọ ẹ̀yìn dúdú tẹ pẹ́rẹ́súrẹ́sú tó ti àwa náà sì bá náà pé àwa ní samara àákò náà ní yabni farao èrè ọmọ farao ojú ló bá dé kíní yóò wá ṣe kí ló ń ṣe ìjòjú sí ń sìn ọbẹ̀ èèyàn dúdú ló bí àwọn afẹ́rẹ́ náà ló sì kíní ló sì gbẹ́yìn náà kó lé náà yóò wá máa bínú máa bínú ó ní láti bínú rárá sóńtó sọ ló gbà. kò yẹ kí fi fàràwọ̀ níyà ká fi ìròyìn rẹ̀ kankan àmọ́ kì í sì rí títí òye má ṣe fáàrí lórí fi sọ ọpọlọpọ ilé ibùgbé kankan ọmọ ní asaru fàràwọ̀ ní fàràwọ̀ níyà àwọn sọ di mutaf ìyẹn museum gbogbo ilé yẹn wọ́n sọ di museum táwọn yẹn máa lọ ń wò fúnra èyí ó lọ wọlé ẹni tọ́lọ̀ ń ilé yóò máa àwọn atẹ́kùn wọn ìpè amẹ̀lẹ́kà tí ń kiri káàkiri nínú ilé yẹn lè gbé gbèdúgbè lọ èmi ò ní bá yẹn wọ o èmi ló bá yẹn wọ lókèrè kí n máa wọ ojú ṣe o torí pé ìbínú ọlọ́run ọba dáadáa ò ní yé fò lórí ààrẹ so ló bá pé èèyàn gbọ́dọ̀ sọ́ra bó ni ó máa rìn sí bí sàrífùdùn mọ̀rú ẹ̀ mọ̀rú náà ìyẹn ni pé ó burú jù lọ́rẹ̀ǹta tí wọ́n bá ń tààyàn ọ̀rẹ̀ǹta tí wọ́n ta fáráwọ̀ ọ̀rẹ̀ǹta tí ò dáa rárá ni. ọrẹ nta ta ìgbéjìnà sí kí ọlọ́run àti ìbínú so ọlọ́run bá dẹ́dà ọmọ mú pàtàkì àwọn ẹni rẹ̀ fún wa báwo ni ó ṣe ṣe pẹ̀lú wọn ó dẹ̀ mú pàtàkì àwọn ẹni olùkọ́ tiẹ̀ báwo ló ṣe ṣe pẹ̀lú wọn ó wá ní. min àmbá ìlú kúrọ̀ ìyẹn ní pé ìtàtà ìkúránì sọ fún wa ìtà nàbì ká fáwọn sàbẹ̀ min àmbá ìlú kúrọ̀ nínú tàn ìró àwọn ìlú kan ni nínú tó wá kíni àwọn ìró àwọn ìlú kan ni sànàbì ẹbí yìí bẹ̀rẹ̀ pé sànàbì dé Egypt sọlọ́lọ́ sọ́kọ́ débẹ̀ máa kúrúbìlì mẹ́kàn bí Egypt ti ṣe súnmọ́ ẹ̀ẹ́ eh, máa smákà tó tó ti kò débẹ̀ kò wọbẹ̀ ó kàn sọ nípa àwọn ará masari ó ní tẹ́ ẹ bá wọ̀lú yẹn ó lẹ́rìí àwọn ọmọ ogun tẹ́ẹ̀rí ló fẹ́ sìn bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ó nítorí kí tó wá ní torí pé méjì ni ẹ̀rọ ọmọ ogun bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ láàrin àwa àti wọn àná ẹ̀bọ̀ ń bẹ láàrin àwa àti wọn kí ni àná ẹ̀ṣẹ̀ dára sí wọn ànábì sọ fún bàtẹ́ sí òde kìíní tí ó wọ bẹ̀ torí pé amúrò máa ṣí radiyallahu anhu ọlọ́mọsàbà yọ sí òun ló sí masar òun ló mú islam òun àkọ́kọ́ masarasi ló kọ́kọ́ kọ́ síbẹ̀ wọ́n pè ní jami amúr mọ́nà àṣì ó sì wà ní sí masarasi ẹ̀ ń bẹ̀ ní sí awwal jami bunya ala ardi kí sì ní ìbátan àna tánàbí sọ òní Maria kìptíà tí wọ́n ti kí ni o ẹrú tí wọ́n fi ránṣẹ́ sànàbí tánàbí fẹ́ lànàbí wà rò pé ẹ ṣe dáadáa sí wọn torí pé ẹ̀rọ ọmọ ogun tó dáa ẹlẹ́ẹ̀kejì ni pé ìjánà bẹ láàrin wa pẹ̀lú wọn náà. ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحسين mẹ́rin ó ń bẹ́nu ó ń bẹ́nu àwọn ìlú tá a pàtà yẹn mẹ́rin tó jẹ́ pé ó sì wà nínú kí o asàrò faraoníyà ó wà sotie nkọ́ tó wà tó jẹ́ pé sọ nípa àyè yẹn wá ó sì ń bẹ́nu rẹ̀ tó jẹ́ pé ó ti parun ìyẹn ni pé arúgbó náà àwọn ìjọ yẹn tọ́lọ̀ rán ànábì ṣọ́yìnbó sí wọn àwọn asáru yẹn sì pọ̀ tí wọ́n bá kọjá lẹ́gbẹ̀ẹ́ women Jordan kankan a sì máa rí àwọn orípa yẹn ó sì wà dáadáa mẹ́ wà láti máa dá àlè báwọn yẹn ṣe ń lọ bẹ̀ tó náà ṣé wọ́n ń rorí ṣé wọ́n ń ronú bọ́mọ west bí wọ́n ṣe wá máa ń wo Fáráò ní gbogbo ìgbà tó tó ti wọ́n ò ti torí ẹ̀rọ ní pé ah, ọlá lọ́lọ́run ṣe kí ni ló ṣe fún yàn ó sì parẹ́ náà. وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب. gbogbo ẹni tó bá ń rìn káàkiri lórí ilẹ̀ àwọn àmọ́ rò yí pé kí ló dé tọ́lọ̀ ọba dàdà fi ṣe kí ni ó sì pa wọ́n rẹ́ kí ló dé tọ́lọ̀ wọn fi tọ́ síbẹ̀ kọ́mọ̀ bá máa bèrè irú béèrè yẹn ó tètè wá fún wa lẹ́sìn ó ní wà máa bọ̀ lẹ́mọ̀ náà. a ṣàbòsí fún wa o àwọn náà ṣàbòsí fúnra wọn o wà máa bọ̀ lẹ́mọ̀ náà hàn wàlẹ́kìn káànù àwọn fúsàhùn yẹn tẹ̀lé mú àwọn ni wọ́n ṣàbòsí fúnra wọn ọlọ́run mi ò ṣàbòsí fún wọn ọlọ́ọ̀ba dáadáa ò pa ìjọ kan rẹ ńlá wà ń vọ́ọ̀lìmù àyàfi fún ojú alábòsí. sẹ́mọ̀ atọ́lọ́mbà kan fẹ́ dára àbúbẹ́ fàdánwò kan ewu rẹ̀ láti sàánú rẹ̀ kò lè dáyà kan lọ́la kóníkọ́ láyìn parun. ọ̀wá yìí pété àwọn máa ń ṣàdúrà ní ọlọ́run mọ́ bọ́lá jẹ́ ọlọ́run ṣe kí ni ọlọ́run mọ́jọ́ láyò ṣe kí ni mọ́jọ́ ó bàjẹ́ kì í ṣe pé ọlọ́run mọ́ bọ́lá jẹ́ kì í sọba tó máa ń ba nǹkan jẹ́ wà máa ń zọlẹ̀ mìíràn ẹ̀hún kò bọ́lá kan jẹ́ àyà pítẹ́ nìyẹn bá jẹ́ lọ́pọ̀sí fún rẹ̀ lóyà òun tí ó sì bọ́lá jẹ́ nì. Fàmà àwùrà àrùn àríwá tó ọmọ ìlànà ìyára àwọn nínú lórí láàyè ṣe. Àwọn ọlọ́run tí wọ́n ń sìn lánàá ẹ̀ tẹ́yà bá ti ń sin kàmí pẹ̀lú ọlọ́run yóò bọ́lá jẹ́. Ó wá ní fàmà àgùnàtà àlẹ́ àtùn àwọn ọlọ́run tí wọ́n ń pè pẹ̀lú ohun ọlọ́run tí wọ́n sì fẹ́ àtọ̀sọ́ ọlọ́run kò rọ̀ wọ́n lọ́rọ̀ nípa ìparun ọlọ́run nígbà tó bá dé. lámà já amòrò rọ̀bì nígbà táṣì ọlọ́run wà rẹ̀ bá dé uslubu yẹn wọ́n pè ní uslubu lè ti fat uslubu kí ni o uslubu lè ti fat wọ́n àìtó jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ni pé ó ti ń lo third person pronoun ló ń lò bọ̀ tẹ́lẹ̀ third person pronoun àwọn yẹn ọlọ́run wọn sọ́tìyé Awa, that first person plural àwa ọlọ́run wọn ọlọ́run wọn sọ́tìyé nígbà wa tóbi ó wá ní kíni lámàjá àmúrò ìrẹ́ ìrẹ́ àdẹ́bùwà Muhammad sígbà tí ó dọ́fà náà bìnrin pé mi ò ṣàbòsí fún wọn o àwọn náà ṣàbòsí fún wọn o nígbà táṣẹ ọlọ́run rẹ̀ sì dé wá dá padà pé nígbà táṣẹ kíni o ìyẹn ni pé àṣẹ ọlọ́run rẹ̀ táwọn yẹn bá ṣàbòsí lójú ayé tiẹ̀ náà àwọn àjọ rẹ̀ bá ṣàbòsí bá ṣẹ ọlọ́run rẹ̀ ó ṣe dénú o lámàjá amru rabbik nígbà táṣì ọba tó dá ẹ tó bá dé. wọ́n máa bá a dún lọ́yìn rọ́bà tìbí. wọ́n máa ìyẹn ni pé àṣẹ kò dẹ̀ sẹ́ńpẹ̀ láṣẹ mẹ́ẹ̀ lámàjá amru rabbika nígbà tí ìyá ọlọ́run rẹ bá dé kíni tó bá dé èyí ọlọ́run ò sì dé onílẹ̀yàn fún kankan àyàfi kíni ìparun tẹ̀síbí kíni tàṣí ìparun ni ọlọ́run má pàwọn ọlọ́run. وكذلك وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي صالمة إن أخذه عليم شديد وكذلك عارف what you conclude àbí ó ní kàzálíkà bó ṣe rí ìrẹ́ àrẹ́pà Muhammad wọ́n pẹ̀lú òṣùlùmù kí ni àtẹ́sùlẹ̀ ìbò tútù sí ni lẹ́mìí wàkàdálíkà àkàdùrọ̀ big bígbàmú ọlọ́run rẹ̀ ṣe rí mu o إذا أخذ القرى وهي ظالمة إذا أخذ القرى وهي ظالمة nígbà tó bá gbá ìlú kan ìlú kéréje ìlú kan tó lè kíni tó bá mú ẹmọ tó jẹ́ olóògbé olókùrọ̀ alukùrọ̀ tó ti yẹ torí pé ó máa ń pe mẹ́kà ní ọmọlùkíni inna akada lukuro wàyíyà ọ̀bọ̀ ọ̀lẹ́mà tí ìlú kan bá ti jálábò sí bọ́lá ó sì gbá wọn múnú ìyẹn ni ká má rò pé ó ń pàtàn yẹn fún wa lásán tó bá ti gbádùn kan tó bá ti sàbò sí mú bí ó ṣe rí inna Allaha la yumlil zalim ẹ ọlọ́mọ ń lọ alábòsí lára ata ẹ jẹjẹ àgókò lórí ẹ̀mí wa kárò kọ́lọ́ ń dá yẹn kan tí ò lè mú alábàdà gan o ó ti ṣiṣẹ́ lára àwọn èèyàn ó náwó gan. eighty sand ní kó lọ. eighty sand. gbogbo tó ní o lè kó kó lọ sánmà kó lọ háyà àwọn màláíkà láti dá agbẹjọ́rò tó ti tọ́nà bá fẹ́ mú yàn ó sí tó bá gbá mú lánàá ìfìlítì kò ní bọ́ torí pé kò tí ì ṣe sáà tí ó ní làyúmìlì lẹ́bọ̀ọ̀lì òun máa ń lọ alábòsí òun máa ń lọ lára bóyá yóò tù bá àtàǹtì ọ̀bá wa túbá ìdá àkàdà ò tó bá gbà mú oníjó bọ́ ẹ̀hẹ́n. ìnà àfúbáwò àlìmọ̀ ń ṣe yìí. ó ní pé ìbámu ọlọ́run rẹ̀ àlìyìn ó lé o ó máa ń roni sẹ́wọ̀n pété àbá tí máa roni la ṣẹ́dí ó má gba amúbìnrin pé yóò jẹ máa yà ṣé wàá lẹ́rú tí ó lè túbá kó níbi àbòsí wàá là wàá ń bi àbòsí kéke àtàbòsí ńlá àbòsí kéke ni kéèyàn mú yìí mẹ́yìí àbòsí ńlá ni kéèyàn sí nǹkan ní pẹ̀lú ọlọ́run bá dẹ́ta ọlọ́mọṣẹ́ àlàwọ̀ ọlọ́run subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk عموما العمل يعلمه الله خيرا اه